orúkọ mi ni chief mrs adéwùmí Adeleke. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero nine zero fourteen twelve thirty four seventy three zero nine zero fourteen twelve thirty four seventy three òun náà ni whatsapp number mi ẹ̀yin tẹ́ ẹ bá contribute fún màmá yẹn bó bá ṣe ń tẹ̀ mí ẹ máa pè mí pẹ́yìn ní orúkọ yín ni so a lè ṣe kẹ́ẹ̀dẹ̀ máa pe ọ̀gá mi alhaji akegba gold so tẹ́ bá ti ń pè mí àjíṣe account number mi náà lè lè lẹ́kọ̀ọ́ sí one twenty one oh one fifty six thirty six one twenty one oh one fifty six thirty six. jíjẹ wáìkì bá mi mú nílẹ̀ ó yá bàbá orúkọ yẹn ẹ dágbére ẹ dágbére kíákíá. ẹ ṣe àtúnpàdé ayọ̀ orúkọ mi ni alhaji dr ọládọjà rere ló pé o. barista. orúkọ tèmi ni ọmọ ni ìyọdẹ mi nọ́mbà mi ni zero eight zero seventy eight seventy eight twenty one twenty one. Mr. Johnson. orúkọ mi ni Ọlásìnbọ̀ Johnson ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three. orúkọ tèmi ni akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú whatsapp nọ́mbà yẹn ni ká ẹ sẹ́ǹdì ntẹ́ bá fẹ́ sí lórí ètò yìí zero zero five seven eight one eight one eight o oh. ó dàbọ̀. ó dàbọ̀. ó kì í síbẹ̀ ó kì síbẹ̀ ó lè lẹ̀ ìyálé. gbọ́ fresh air fún mi. ọlọ́mọ ìyàwó kan láyé ẹ̀fẹ̀ ọ̀pọ̀ lọ́tà sọ́sẹ̀ máa yẹ kú rọ̀. àwọn gbọ́ òròyìn àsìkò lóríṣiríṣi. àwọn gbọ́ mẹ́ta tó mẹ́ náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀ fi sẹ́. àwọn gbọ́ ọ̀nà fákọ̀ láyé ẹ̀ bẹ̀ mọ́ ọ̀dà. àwọn gbọ́ ẹ̀pọ̀ ní kẹfílẹ̀ sí ibẹ̀ o. làwọn gbọ́. Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ń ṣó. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù ó jábọ́ ó fọ́nká ló bá tán èso dáradára ti fọ́ adéjú kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yìn ti fanga. àtẹ̀yìn àti èso àjàrà wọn ò lò lólùṣọ́ gidi ni èso tán lọ́rùn gbìn yìí ó ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjá bọ́fọ́ la ṣe pa kó yí i ká ajá balẹ̀ rèé ó sì pọ́n ó tún dán one oh five dot nine fm na fresh e dey fresh kápolówó ọjà kó dán mọ́rán ó dún òun dán gbinrin and exotic news na fresh e dey fresh ká ṣètò tó kúnjú owó ó dún òun dán gbinrin programs full of wisdom o na fresh e dey fresh. Papa, mama, my brother, my sister, make una dey hear am o. Oh, oh. Fresh FM na the ogbonge radio wey dey raise o. Oh. No be only for Naija, Nigeria, Gaye, Bata, nothing go. America, Chicago, Paris, Manchester, Canada, London, United Kingdom, etc. Na Fresh FM dey make dem fresh o. Ìwọ náà dára pọ̀ báwọn jẹ fún kókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní í dán. Pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tó àti èyí tó kọ́ ni lọ́nà. Fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí ó fẹ́lẹ́. Bọ́ọ̀lù tó o tún dán. One five dot nine Fresh FM.

ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. mo ní ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa oníwàásù kí làbá máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ fresh one zero five point nine fm. sunday tó parí oṣù. oṣù kẹfà twenty twenty two olúwa ó mà ṣe o. kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n ọlọ́run tó ń ṣàánú. pásítọ̀ káyọ̀dé oyè bọ̀dé wọn ti wà nulẹ̀ ojú olúwa k technical gbogbo ẹ̀ náà ni pásítọ̀ israel olúwọlé ezekiel evangelist olúfúnkẹ́ òjò christ in me àwọn náà wà nulẹ̀ bọ̀dá gidi. Gideon Ọláníran ẹ̀rí gbọ́láhàn àti gbogbo àwọn ikọ̀ tó tẹ̀lé bàbá mi pásítọ̀ Káyọ̀dé Oyèbọ̀dé gbogbo alájọ máa rìnrìn àjò ṣùgbọ́n ẹ mọ̀ bá a ṣe máa ń ṣe àdúrà náà la fi ń bẹ̀rẹ̀ ohun gbogbo ohun tá a dẹ̀ sinmi lé òun náà ní orúkọ ńlá. Daddy, power of praise. Oh, kẹ́kọ̀ọ́ nílò ní kẹ́ máa ṣàmì báwọn ránṣẹ́ ọlọ́run ṣe máa gbàdúrà pẹ̀lú wa ajínrere olúfúnkẹ́ òjò. orúkọ jésù. àmín. ní orúkọ jésù. àmín. ọlọ́run tí wọ́n dá gbóyin ọgọ́lá padà sí ọ̀dọ̀ yín àwa sọ pé ẹ ṣé nítorí pé ẹ̀yin ni ọlọ́run fún ìrìn àjò oṣù mẹ́fà àkọ́kọ́ nínú ọdún yìí kì í ṣe nípa ipá wa kì í ṣe nípa agbára wa kì í ṣe ìwà mímọ́ wa kì í ṣe ìrìndédé wa ṣùgbọ́n àánú yín ló fọ̀n lórí ayé wa ọlọ́run gba ọpẹ́ wa àmín jésù kristi bàbá ẹ gba ẹ̀yìn wa àmín èyí ni sunday tó gbẹ̀yìn ní oṣù kẹfà àwa sọ pé ẹ ṣé fún àánú fún ìrànlọ́wọ́ fún ìtọ́jú ojoojúmọ́ bí ààbò tilẹ̀ sọnù ní gbogbo àgbáyé àdúgbò nítorí pé ààbò yín dájú lórí wa a sọ pé ẹ ṣé fún èyí bàbá gba ọpẹ́ wa èyí ni mo wí gbogbo ohun tó lélẹ́lẹ́ ní ìrìn àjò oṣù mẹ́fà àkọ́kọ́ nú ọdún yìí tí o ti gbà àwẹ̀ tí o fomijé béèrè mo wí lórúkọ jésù àánú ọlọ́run kò fi lé ọ lọ́wọ́ àmín o ti sọ ọ́nú ìwé ìsìkẹ́ẹ̀lì orí ogún ẹsẹ̀ kẹsàn-án ó náà ó ṣiṣẹ́ nítorí orúkọ òun mo wí lórúkọ jésù orúkọ jésù kò fi lé ọ lọ́wọ́ gbogbo ilẹ̀kùn náà orúkọ jésù kò ṣì fún ọ ilẹ̀kùn àánú orúkọ jésù kò ṣì fún ọ ilẹ̀kùn ilé ọmọ rẹ lórúkọ jésù kò gba ọmọ lórúkọ jésù kò rà àánú gbà ìtókù nínú ọdún oore gbogbo tó ti ń béèrè kó tì ọ lọ́wọ́ ní ìkẹyìn àtẹ̀mí àti àní ìkẹyìn amòrídélé israel olúwọlé ezike orúkọ jésù. àmín. agbórúkọ rẹ ga ọlọ́run wa nítorí wọ́n ní alpha àti omega mm. a fún orí ọ̀fẹ́ tá gbà oṣù mẹ́fà àkọ́kọ́ nínú ìrìn àjò ọdún yìí ó mú wa làájá orí ọ̀fẹ́ láti àánú ńlá rẹ ni olúwa gba wa àmín nítorí pé dára sí wa hmm. nítorí pé o ṣe àánú rẹ dúró láláì olúwa ẹ̀yìn wa àmín ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ènìyàn tó ń gbóhùn yìí ìrìn àjò tó rìn lóṣù yìí tí ò tẹ́ ọlọ́run olúwa fòpin sí. àmín. ìrírí rẹ lóṣù yìí tí ò múnú rẹ dùn ọlọ́run kó fòpin sí. àmín. nínú ìrìn àjò oṣù keje tí a ń wọ̀ lọ yìí ọ̀rọ̀ rẹ̀ pé képe mi mi ò sì dá ọlọ́run nínú ìwé Jeremáyà mo sọ ọ́ jáde bó o bá ti ń kanlẹ̀kùn ó yá kó máa ṣí. àmín. bí o bá ti ń béèrè lọ́wọ́ ọlọ́run ó yá kó máa rí gbà. àmín. ojú ò ní wá. àmín. ìyanu yóò ṣẹlẹ̀. àmín. ògo yóò farahàn. àmín. a ètò yìí ní orúkọ rẹ olúwa bá wa bẹ̀rẹ̀. àmín. àárín àti àti òpin rẹ̀ ó dọwọ́ rẹ̀ ọlọ́run gba ìṣàkóso a ò ní ṣì sọ wọn ò ní ṣì wá gbọ́ a ò yìn ọlọ́run bẹ́ẹ̀ ni yóò sì rí jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. àwọn ìránṣẹ́ ọlọ́run ti gbàdúrà lórúkọ jésù bẹ́ẹ̀ lolúwa máa ṣe mo sọ lórúkọ jésù ikú tí ò rí ẹ pa lọ́dún tó kọjá èyí tó dọdẹ rẹ lóṣù mẹ́fà àkọ́kọ́ ní lórúkọ jésù mo ní ikú náà kò ní rí ẹ pa. Oh ẹ máa wà lálàáfíà o ire yín kó tẹ̀ yín lọ́wọ́ ayọ̀ yín kó tẹ̀ yín lọ́wọ́ níní ìrìn àjò lọ sínú oṣù tuntun lórúkọ Jésù mo ní oṣù yóò ní parí rẹ bí Olúwa ti ń bi àti bí ẹ̀mí ẹ̀ ti wà ìwọ ni wàá parí oṣù yìí eléyìí wá ni mo sọ gbogbo èrè rẹ ẹ̀tọ́ rẹ èyí tí ò tẹ̀ lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ọdún yìí bó o ṣe ń lọ nínú oṣù tuntun mo lólúwa fi lé ẹ lọ́wọ́ wàá kọrin tuntun o bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. bóyá wo ò tí ì darapọ̀ mọ́ láti máa gba àdúrà ojoojúmọ́ látẹnu pásítọ̀ ṣeoyè wùsì àti nọ́vẹ́mbà láti bẹ̀rẹ̀ tó dẹ̀ jẹ́ pé lójoojúmọ́ ni àwọn èèyàn dẹ̀ ń jàǹfààní rẹ̀ ire òwúrọ̀ ni morning blessing àdúrà ìṣẹ́jú mẹ́ta sí ìṣẹ́jú márùn-ún náà ni. gbogbo àwọn tó dẹ̀ ń darapọ̀ láti gbà lọ ní testimony. ṣùgbọ́n kò ṣeé ṣe láti máa gbàdúrà fún gbogbo èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n lórí fóònù ẹ̀ android phone lórí whatsapp ni o tó bá jẹ́ pé ìwọ náà fẹ́ máa gbà lójoojúmọ́ àdúrà Yorùbá ni o ìwọ́pọ̀ sẹ́ẹ̀ mẹ́sẹ̀ẹ̀sì sí nọ́mbà ìkọ̀kọ̀ ẹ̀fímísì ìrì òwúrọ̀ o lè sọ pé request o lè ṣe àì prayer line ni any message tó bá ti wọ̀bẹ̀ wàá rí reply. zero zero seven six one seven two six seven seven zero eight zero seven six one seven two six seven seven nígbà tílẹ̀ bá ti máa mọ́ báyìí wàá ti ba lórí fóònù ẹ̀. báyìí ni mò ń kí bàbá mi pásítọ̀ káyọ̀dé oyèbọ̀dé bàbá kí àwọn èèyàn wa nílé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lo oore ọ̀fẹ́ láti gbọ́ mi mo gbàdúrà ní orúkọ bàbá tọmọ tí ẹ̀mí mímọ́ wípé bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ọba tó mú wa rí sunday tó gbẹ̀yìn oṣù kẹfà yìí yóò tún mú wa wọ sunday àkọ́kọ́ nínú oṣù keje ní ayọ̀ àti àlàáfíà. àmín. bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ẹ̀mí ẹnìkankan kò ní bá oṣù yìí lọ. àmín. oṣù yìí ń pariwo òun fẹ́ kó gbogbo àwọn tó wà nínú òun fẹ́ kó wọn rìnrìn àjò ìrìn àjò wo ló dẹ̀ lè kó àwọn èèyàn rìn bí kò ṣe ìrìn àjò ìparun mo sọ lórúkọ jésù níbi tó kù yìí ò ní bá wọn rìn. àmín. oṣù tó ń bọ̀ náà sọ pé mò ń retí àwọn ènìyàn mi mo fẹ́ kó wọn rìnrìn àjò ayọ̀ èmi àti ẹ àjọwọnú oṣù yìí láyọ̀ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. ọ̀pọ̀lọpọ̀ ti mọ orúkọ yẹn a jọ rìnrìn àjò lọ́sẹ̀ tó kọjá yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ wọ́n. àwọn èèyàn ń sẹ́ǹdì mẹ́sẹ̀gì sí mi lórí normal message pé kí n fi àwọn sí èrè òwúrọ̀ lórí WhatsApp nìkan ló ti lè ṣeé ṣe lórí WhatsApp á rọrùn púpọ̀ kò sí bí a ṣe lè ṣe báyìí so ẹ má bínú lórí WhatsApp ní kẹ́ ẹ ti send message yẹn sí mi tẹ́ bá ti send message sí WhatsApp number yẹn ẹsẹ̀kẹsẹ̀ náà là á máa wọlé zero eight zero seven six one seven two six seven seven. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ohun tí wọ́n mọ bàbá Káyọ̀dé Oyèbọ̀dé sí ojú olúwa ohun tí wọ́n mọ̀ wọ́n sí k technical bẹ́ẹ̀ ló ṣe jẹ́ mo wá fẹ́ ká wá tu dáadáa pé ta ni k technical gangan mo sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá pé èmi náà ní àǹfààní láti máa gbọ́ àwọn program yẹn bó tiẹ̀ jẹ́ pé bí mo ṣe sọ mo kọ̀ já wọlé mo kọ̀ ṣáà jókòó pé ah eléyìí máa lágbára o èmi náà mọ̀ pé àwọn yẹn yìí máa mi tiẹ̀ mọ̀ pé ọlọ́run máa pè mí mi mọ̀ mo ṣáà wọ pé ah eléyìí máa lágbára ṣé bọ́lọ́run ṣe ń gba àwọn èèyàn rè ṣé bọ́lọ́run ṣe ń gba àwọn èèyàn rè pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀rí rí ní ńláńlá so fún orí ọ̀fẹ́ àti àánú láti wá lè jókòó láti interview àwọn bàbá báyìí èmi àti wọn náà ni a kú oríire ọlọ́run tó dá ẹ̀mí wọn sí títí dà ó kó ọlọ́run tó dẹ̀ tún dá èmi náà sí ta ni káyọ̀dé oyèbọ̀dé ní kúkúrú ẹ̀kọ́ sọ ká tó wá lọ sí àwọn ibi tá a fẹ́ lọ gan. àdúpẹ́ káyọ̀dé oyèbọ̀dé jẹ́ ọmọ ìyá àti bàbá rẹ̀ <laughs> tàbí nídìílé Oyèbọ́dé mo lóore ọ̀fẹ́ láti kàwé níwọ̀nba mo lọ primary school mo lọ modern school mo dẹ̀ ṣe GC to technical school láti ní C&G in electrical installation so then àwọn òwe tó kù nípa ọ̀rọ̀ ti Ọlọ́run ni. ní tòótọ́ <laughs> nítòótọ́ àkókò wa ò sí rárá rárá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wà tẹ́jọ lọ síléèwé tí wọ́n máa pé sẹ́yìn ni sẹ́yìn kọ́ àwọn iléèwé wo lẹ sọ gbogbo ẹ̀bẹ̀ ṣe mẹ́nuba ẹ sọ pé mo lọ primary. Bishop Akinyele Independent School mo bẹ̀rẹ̀ láti the Apostolic uh, Primary School ní Jẹ́bùjẹ́sà mo wá parẹ́ sí Bishop Akinyele Independent School lókè Bọ́lá àǹbàdàn then Oríta Mẹ́fà Baptist uh, uh, Second I mean Modern School then Òṣogbo uh, Os uh, Government Technical College Òṣogbo. ṣóńtẹ́ lọ kọ́ ní government technical college òun náà ni ẹ̀ ń ṣe nípa à ń ya fíìmù à ń ya ogbẹ̀ báwo lẹ ṣe débẹ̀ ta ló fún yín ní mọ̀ràn pé tó bá jòun ni o tó bá jòun ni ta ló fún yín mọ̀ràn pé kíní ilé ta lọ́la àbí ṣé wọ́n ti ríran pé gbogbo à ń ya fíìmù à ń ṣe ogbẹ̀ irinwó lẹ́rìn dé Òṣogbo yẹn. ẹ ẹ wọ um, ọ̀rọ̀ tó gùn ni ẹ̀ẹ́dẹ́ mo ti ọ̀pọ̀lọpọ̀ náà ló ti máa ń sábà gbọ́ Eh, mo jẹ́ nìkan tí wọ́n pè mí lóore ọ̀fẹ́ láti ní orí ẹ má yẹ ẹ mo ń sọ bẹ́ẹ̀ torí pé èmi náà ti dọmọ Ọlọ́run mo dẹ̀ ń fi gba àwọn èèyàn nímọ̀ràn mo dẹ̀ fi ń gbàdúrà fún àwọn ènìyàn láti wí pé gbogbo àwọn ogun ìpìlẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì inú ayé ọkàn tó ń gbọ́ wa Ọlọ́run máa bẹ́ẹ̀ ṣẹ́wọ̀n rẹ̀ mo jáde primary school gbẹ mo ti sọ so bí mo ṣe abèrè nǹkan tó jẹ́ kí n débi film production mo lóore ọ̀fẹ́ láti pé káǹfààní mọ́fẹ́ wà àti tẹ̀síwájú mọ́ mo lọ kọ́ṣẹ́ iṣẹ́ mo kọ́ lọ kọ́ electrical installation yẹn mo kọ́ tí mo ṣe freedom so then from there mo ní interest in drama torí mo ti máa ń ṣe drama láti primary school so from there náà ti mú mi àmọ́ á sọ pé mo fẹ́ ṣe drama ni wọ́n á mú mi lọ sọ́dọ̀ bàbá bàbá sọ̀lá moses adéjùmọ̀ that was nineteen seventy two and uh, so baba wa sọ pé èmi kéré pé mi ò nílé. ẹ tó bí ọmọ ọdún mélòó ń gbà yẹn. mi ì lè ju bí mi ì lè ju bí fifteen sí sixteen lọ bàbá ni à mo kéré because àwọn tí àwọn máa ń lo oṣù mẹ́ta táwọn lè máa wà lé pé nǹkan kan bẹ́ẹ̀ báwo ni pé kò possible pé ó sì yẹ kí wọ́n ti wà ní school ni kò ṣe kíkà mo ṣáà so wọ́n wá mú mi lọ sí ọ̀dọ̀ ìgbà tán rí i pé mo fẹ́ dàbẹ̀ pé mo fẹ́ ké pé ojú ibi tí mo pè á bí mo tún lérò pé ọ̀nà ti wà so wọ́n á mú mi lọ sọ́dọ̀ wọ́n pé àwọn máa mú mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ àwọn kan wọ́n á rán mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan ọ̀rẹ́ wọn yẹn ni bàbá Adébáyọ̀ Fálétí sọ́dọ̀ bàbá Adébáyọ̀ Fálétí tí mo wá dé so from there bàbá náà ló ṣokùnfà bí mo ṣe padà tún kàwé sí bàbá Adébáyọ̀ Fálétí ni wọ́n ṣokùnfà yẹn so the glory of God then láti bẹ̀ then mo ti máa ń lọ àti máa ń lọ sẹ́ńtìyè wọ́n ní group tí wọ́n ń pè ní Alebiosu theatre group so Alebiosu theatre group yẹn ni bàbá ló ní bàbá Adébáyọ̀ Fálétí ló ní ìgbà yẹn gbogbo àwọn bàbá Túnbọ̀sún Ládàpọ̀ ẹ̀ Túnbọ̀sún Ọdúnsì then ẹ̀ Ládàpọ̀ náà bàbá tán kéwì àwọn náà wà ń bẹ̀ lọ́dọ̀ wọn gbogbo táìmù yẹn so máa ń bá wọn lọ àjọ máa ń present lẹ́ǹtì yẹ live ni bá a ṣe ń ṣe program lọ tán gbọ́ wáyé la ṣe máa ń ṣe program gbà yẹn tába ti ń ṣe live náà mo máa wò wá nílé so àti bẹ́ẹ̀ náà mo ti ń develop interest torí mo máa ń wo bí ṣẹ̀mọ̀ àwọn kámẹ́rà gbàngbàngbà tán máa tẹ̀síwájú wa tán máa ṣe nǹkan yẹn ah, bá a ṣe ń ṣe kí ni a ah, lórí ọ̀fẹ́ àti ríra wa but ah, wípé àwọn èèyàn tí a bá ti dé tán àwọn èèyàn mọ̀ pé àríyẹ ah, lórí kíní àríwọ̀ ọmọ iná àríyẹ kíní kankan so interest yẹn ti bẹ̀rẹ̀ sí ní wà build up láti gbẹ̀ so ìgbà tí mo wá ti technical school dé yẹn fún eh, kí lorúkọ ẹ mo á gbọ́ pé wọ́n fẹ́ ṣe àwọn òyìnbó kan wá láti America gba yẹn wọ́n á fẹ́ ṣe vocational training fún àwọn èèyàn ní holiday period ní poli Ìbàdàn so for this so bẹ́ẹ̀ mo wá join bẹ́ẹ̀ mo ti wá join wá ṣe cinematography eh, àti oríṣiríṣi àwọn kí n ló wà ń bẹ̀ bọ̀ cinematography yẹn lèmi lọ lọ fún so ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ bí nǹkan tí mo ti ní interest nínú ẹ̀ tí mo ti ń lọ sórí tẹlifíṣàn lọ sórí nǹkan kan bẹ́yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wá jẹ́ kí n build up interest yẹn nínú ẹ̀ so mo ṣe parí yẹn mi ò tiẹ̀ wulẹ̀ mo ń ṣe ń ṣe electrical installation náà o mo ń ṣe o but mi ì wulẹ̀ kọ́bíra sí pọ̀ mọ́ bí mo ṣe bẹ̀rẹ̀ sórí film production nìyẹn. so eh, eh. gbogbo ìgbà tẹ́ ń ṣe film production ẹ̀ tí ì di àtúnbí débi dídi ọmọ ọlọ́run. mi ì tí ì di àtúnbí o. báwo wá lọ́lọ́run ṣe gbà yín tẹ́ fi di ọmọ ọlọ́run tẹ́ fi di ránṣẹ́ ọlọ́run ibẹ̀ ni a fẹ́ lọ báyìí ṣùgbọ́n ẹ ká lọ sẹ́ka ìpolówó ọjà. ìbàdàn kí ni. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà ẹ eh, ọ̀gá báǹkì èmi fẹ́ gbowó. ẹ wo bọ̀dà kò sí nẹ́tíwọ́ọ̀kì o. a ah, a ah, ó ti wá ṣe fún yín báyìí abiru pos wo gẹlẹ̀ ń lò náà sẹ́yìn ò gbọ́ nípa kóló mọ́ni agent banking àbí gbàǹkọ́gbì pos terminal wọn ni. kóló mọ́ni agent kí ni ẹ wo. ọ o mọ wo sufi wọn ni wàá jẹran lọ́ra o ní àfi didan ṣàkì ló fẹ́ wò mí kóló mọ́ni pos terminal ti dé lákọ̀tún báyìí fún gbogbo àwọn tó mọ yìí ti lọ ń gbòòrò pẹ̀lú kóló mọ́ni èèyàn bọ́ nínú ayé kò sí nẹ́tíwọ́ọ̀kì kò sí ìdádúró kankan níbi ká sanwó wọlé ká gbowó jáde ká tẹ káàdì pé èrè gọbọi lóríṣiríṣi lórí owó iná títà ṣé ti wáyẹ̀kì ni àbí jamb pin owó ìpè tàbí data ìfàl ló falafala commission lórí gbogbo transaction tẹ́ bá ṣe lórí kólómọ́ni pos ààyè sì wà láti mójútó gbogbo transaction yín láti ibikíbi tẹ́ bá wà. làwọn ń jẹrà wọn ń yà báyìí bó láti lè gba pos tiwa báyìí báyìí. láti gba ẹ̀rọ pos ti yín yálà fún iléeṣẹ́ yín ni tàbí láti di kólómọ́ni agent lónìí ẹ kàn sí wa ní one twenty nine railway siding magazine road ládojúkọ ansel building jericho ńlú ìbàdàn ẹ sì lè pe àwọn nọ́mbà wa wọ̀nyí o oh eight one o oh four three eight six o oh eight two tàbí o eight o six two five three three four three four torí ìpẹ́ jẹ́ kólómọ́ni agent tó mọ̀ ní ti ń lọ. time don land again for shoprite big low price carnival make una ready for ogbonge deals dem for everybody for inside our family buy six can of coca-cola fanta or sprite for 999 naira 99 kobo and golden mon 800 grand siri for 1699 naira 99 kobo no miss out on top these deals them. all these prices dem go last till eh, june 26 2022 pé a káàbọ̀ padà. báwa ni ìrìn àjò bí ẹ ṣe wá di àtúnbí tẹ́ di ọmọ ọlọ́run ló ṣe wáyé ohun tètò ètò wà lé lórí nìyẹn. wẹ́ ọlọ́run ṣeun bíbélì wípé ìgbésẹ̀ lódodo ọlọ́run ló máa ń darí ẹ̀ tí lóòótọ́ mi ò tiẹ̀ tí ìjọ lódodo ń gbà yẹn mi ò tiẹ̀ lódodo kan náà a sì ń gbìyànjú náà títí dìsìn náà ní kọ́wọ́ wa ọba <laughs> mo wọ́n invite mi láti wá bá ṣe coverage a máa ń ṣe video coverage àwọn events àwọn churches àwọn nǹkan kan so but meanwhile eh, bí wọ́n ṣe invite mi lọ sí ìkọ̀lé èkìtì ní church kan nìyẹn so wọ́n wá invite àwọn ọmọ zion náà wá síbẹ̀ láti wá ṣe drama fún wọn so that was 1989 and ìgbà tí wọ́n invite wọn wá so tí wọ́n wọ́n wá ṣe fíìmù yẹn àmì wọ́n wá ṣe stage play yẹn tí wọ́n pè ní aláìlérè ọmọ ọ̀dọ̀ aláìlérè ọmọ ọ̀dọ̀ the unprofitable servant so mo ṣe wá wo eré yẹn tí mo ṣe wo mẹ́sẹ̀gì yẹn tán meanwhile ọ̀gá mi kan náà wà tó yẹ pé nígbà tí mi ti technical àwọn bàbá ò wọn ṣe ti group mọ́ nígbà tí mo fi máa padà dé wọn ọ̀rọ̀ group yẹn kankan yẹn kò lọ dáadáa mọ́ so yẹn fọmọ aṣáolú ọ̀dọ̀ ẹ̀ mo wà àwa náà máa ń ṣeré káàkiri àwọn churches tá a lọ máa ń ṣe àwọn drama presentations àwọn churches káàkiri káàkiri but ṣẹmọ àwọn churches à ń lọ ṣe ẹni tí yóò dàtún bí tó lọ ń ṣeré orí ìtàgé àkàn ṣe bí bàtà kan lọ ń entertain àwọn èèyàn ni ọlọ́run má ṣe wá lóhun èlò àyálò ọ̀pọ̀lọpọ̀ gbà tó pé tá ti fẹ́ lọ ọbẹ̀ àti lè mú nǹkan ká tó bọ́ sórí stage nǹkan kan bẹ́yẹn ní chọ́ọ̀chì náà dẹ̀ ni ìgbà míì gan chọ́ọ̀chì mi àtúnkò fún wa tá a tún mú so àmọ̀ yàtọ̀ bọ́ ìjọ yẹn tí mo wá débẹ̀ tí mo wá wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ tí mo wo drama yẹn ah, mo wà moved then I was touched by the Holy Spirit so bá ṣe wá ṣe tán mo wá lọ bá wọn so mo ṣe wá lọ bá wọn mo wá ní pé ah, ẹ jọ mo fẹ́ rí ọ̀gá yín ni so brother kan tó yọjú sí mi wá yọjú sí mi ìyẹn ni eh, evangelist ọ̀rẹ́ adéwọlé àwọn ni vice president ti mosaic ngbayin so bọ́n ṣe wá yọjú sí mi wá ní pé ah, kí ló dé ẹ̀yin ò lé ẹ̀ṣẹ́ ẹ̀yin ti ṣe fíìmù rí náà mo kọ́ bèrè mo ní ibo lẹ wà náà wọ́n ní wọ́n ní Mọdákẹ́kẹ́ wọ́n ní Mọdákẹ́kẹ́ làwọn wà Mọdákẹ́kẹ́ mo lé mi ò gbọ́rù yín rì ṣé ẹ ti ṣe fíìmù rí wọ́n làwọn ò ṣe fíìmù ah, ẹ ṣe fíìmù kí wọ́n ní ah, ní pé kò sẹ́ni àwọn òṣà ti ṣe fíìmù ṣe mọ wọn sọ̀rọ̀ so mo á ní ó dà wọ́n ní wọ́n ní wọ́n ní president àwọn pé àwọn bá a bá so mo á ní pé ó dà tẹ́ bá fẹ́ ṣe fíìmù ẹ jẹ́ kí n gbọ́ tẹ bá fẹ́ ṣe fíìmù yẹ kí n gbọ́ pé whatever the assistant ti bá lè render so bọ́n ṣe lọ i think the, the following week bí wọ́n ṣe mú kan ṣe gbàlejò níbi ẹ ọ́fíìsì kékeré kan tèmi náà ní abá ní pé ah, àdínrere Mike Bámilóyè àwọn ń wá mi pé nǹkan brother brother náà ni brother Mike so wọn mo ṣe wá dé wọn ni pé wọ́n jíṣẹ́ fáwọn wípé wọ́n sọ báyìí báyìí báyìí pé wọ́n kì í ṣe pé àwọn ò ṣe fíìmù rí pé àwọn ti ṣe fíìmù kan tó yẹ pé àwọn kò gbọ́ àwọn christians jọ táwọn fi ṣe lórí ìta mẹ́fà àti ìsọ̀tún but àti fíìmù o tán yà o àtẹ̀ntọ́ yà o dòní páwọn ò rí and that was them hmm. ẹ rí ẹni yẹn kẹ kí ló ṣẹlẹ̀ wọn láwọn ò tiẹ̀ lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ok ọ̀dà. Okay ọlọ́run orí tí ọba lani náà ní gbaláwo rẹ kò ní pé ok anything tẹ bá ti fẹ́ kájọ ṣe papọ̀ God can use us so n bá ní pé ok so bọ́n ṣe sọ pé mo drama tẹ́ ẹ ṣe yẹn gangan gangan gan ó yẹ ká ṣiṣẹ́ lórí ẹ̀ ah, so aṣáájọ rìn wọ́n ṣàwọ̀ ẹnìkan ẹnìkan àmì ẹni wọ́n tó di lórọ̀gọ́ ẹnìkan stand láti pọ̀ ń fẹ́ help wọn so ẹni yẹn ló wá sponsor mo wá bá wọn rìkọ́dù eré yẹn sí first film tí wọ́n kọ́ ṣe aláìlérè ọmọ ọ̀dọ̀ so bá a ṣe ṣeré yẹn tán bá a ṣe ṣe bá a ṣe act kínní yẹn tí wọ́n record ẹ̀ tá a record ẹ̀ fún wọn so ibẹ̀ ni àtijọ́ bẹ̀rẹ̀ papọ̀ ẹ̀yin produce ẹ̀. èmi produce mo produce mo direct mo dẹ̀ uh, produce ẹ̀ fún wọn so wọ́n sanwó fún mi o wọ́n sanwó tèmi tí mo fẹ́ gbà fún mi torí mo gbaṣẹ́ ni but at least pé wọ́n tiẹ̀ kọ́kọ́ sọ pé àwọn ọ̀rẹ́ ni tó yà àti nǹkan kan yẹn ègún yẹn kọ́kọ́ bàjẹ́ ńbẹ hmm. lẹ́yìn tí mo mọ̀ wípé ìwọ náà gbogbo agbára tó ń gbére rẹ pamọ́ torí pé o tiẹ̀ ń gbọ́dọ̀ ìlónìí ègún yẹn bàjẹ́ lórí ayé yẹn so bá ṣe bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn so bá wọn pé mo ṣe àṣebẹ̀rẹ̀ sí ní produce nìyẹn àṣàbà ya ṣùgbọ́n gbogbo àyẹn sì ń mu mí gbogbo ẹ̀. ah of course mo nígbà tí mi ò ṣe mọ̀ pé mo though even though ṣe mọ̀ nígbà tí ẹ̀ ń pé kò ní tán lára kinní kan kọ́ mọ́ kù fẹjúfẹjú hmm. ṣe mọ̀ mo sì ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ but pẹ̀lú pé àtijọ́ rìn yẹn ó ń wà reduced torí pé of course kò fẹ́ sí. Si, Eh, breathing space ẹ mọ̀ pé ẹni tí eh, òǹgbẹ́ǹgbẹ́ tó wá rẹ́ni tó gbómi wá ṣe àmọ́ pé wọ́n á jọ kíákíá ló máa mú mi. iṣẹ́ ò dẹ̀ tí ìrọ̀rùn bíi ti sìn. kò rọrùn bíi ti sìn so àṣọ bá ṣe bẹ̀rẹ̀ sí ní produce fíìmù kìíní produce fíìmù kejì produce fíìmù kẹta fún wọn so bí kẹta yẹn so ìgbà tó máa débi kẹrin ọlọ́run sì sọ fún mi pé mi ì gbọ́dọ̀ gbowó lọ́wọ́ wọn mọ́ pé mi ì gbọ́dọ̀ gbowó lọ́wọ́ wọn mọ́ hmm. ah, ok mo dẹ̀ pé bọ́ra mike mo sọ ẹ̀mí ọlọ́run ní pé kí n má gbowó lọ́wọ́ yín o ìwọ̀n kan bẹ́ẹ̀ but during the course pé àjọ ń rìn yẹn ibẹ̀ ṣá ni ọlọ́run ti touch heart mi no, mo mọ̀ pé wọ́n á ṣiṣẹ́ gidi gan torí pé iṣẹ́ tí mo mọ̀ kán máa ṣe ni pé kì í ṣe pé wọ́n dìdì fẹ́ni wọ́n wá pè mí jókòó wípé a fẹ́ wàásù fún mi o wọn kì í ṣe bẹ́ẹ̀ rárá rárá but eh, later lèmi náà wàá bẹ̀rẹ̀ sí ní mọ̀ nípa tèmi náà dọ̀mọ̀ ọlọ́run tán wàá bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé wọ́n ah, ti fáyà mi nínú ah. ẹ̀mí tán ti wọ́n ti fáyà gbogbo àwọn ẹ̀mí wèrè ẹ̀mí ọtí ẹ̀mí kankan tó wà lómi wọ́n ti fáyà ẹ̀ jáde because njọ́ tí màá gba Jésù ó fọ́ni gidi gan njọ́ tí màá gba Jésù òru ọjọ́ yẹn ẹ̀mí mímọ́ kan dé níṣẹ́ mọ́ pàwọ̀ ò tí ì mọ nǹkan tán pa àmọ́ pè lẹ́mìí kan ẹ̀mí mọ́ kan dé níjọ́ ilẹ̀ ilé mi ilẹ̀ ilé mi kí n palẹ̀ ilé mi mọ́ kí ni mo ilẹ̀ wo mo fẹ́ pamọ́ mo bẹ̀rẹ̀ sí ní wọ̀túnwòsì ilẹ̀ wo mo fẹ́ pamọ́ bachelor ni mi ilé mi ever neat ni kò sí kankan tó tó disturb kò sọ́mọ kankan tó ń da lérú kò sí kankan ó tún wálẹ̀ kejì òun yẹn fọ́ọ̀sì yẹn tún wálẹ̀ kejì yóò dẹ̀ palẹ̀ ilé ẹ̀ mọ́ ah, ah. wọn á wọ̀túnwòsì wọn ok mo sábẹ̀ sí ni mo wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì mo lọ wo lọ ní rúùmù wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì mo ṣe mo ṣá mo wá rí ara àwọn díẹ̀díẹ̀ tí wọ́n ti ṣe fún wa tí àmọ́ bíi ká fi rárá ká tó jáde nǹkan nǹkan oògùn ni mò ń sọ yẹn o <laughs> so mo ṣe ah mo ní owó kèé palẹ̀ lé ìwọ hts wa ń bì mo ṣe gbé nìyẹn mo gbé jù nínú nylon bag nígbà tí mo tó ṣàfihàn máa tóbi wákàtí kan nylon bag poly bag bíi méjì ti kún. ẹ kàn ń ṣa gbogbo ẹ kiri. àti gu ọtí àti nǹkan mo ṣe bẹ̀rẹ̀ sí ní sàkàkiri inú ilé mo ṣàṣe bí mo ṣe ṣa gbogbo ẹ̀ tán báyìí tó ó di nǹkan bíi three a.m. láàárọ̀ látàlẹ́ ni mo ń sọ yẹn o ṣùgbọ́n tó di three a.m. láàárọ̀ ó bá rọ Sunday so mo ti títí ẹ mo ti sàwọn kíyẹn jọ mo wá kún ẹ mo wá sọ pé ó yá wà á lọ fi náà sí nísìn wà wá jù sódì kejì fẹ́ǹsì igbólódé wà lẹ́yìn ilé tí mò ń gbé so wà á jù sódì kejì fẹ́ǹsì pé gbogbo àwọn wàhálà àti dààmú ayé ẹ mo bá bẹ̀ lọ bí mo ṣe sọ náà sí yẹn tí mo ṣe tró ẹ̀ sódì kejì òdì kejì fẹ́ǹsì yẹn pàtí ó máa di pé ilẹ̀ máa mọ́ báyìí ó ti ń dàbí ẹni pé kó jẹ́ pé mi máa lọ sílẹ̀kùn chọ́ọ̀chì ibìkan tí <laughs> tí mo mọ̀ hmm. <laughs> so mo ṣe gbà tó bóyá àjẹjọ sunday mo ṣe gbà chọ́ọ̀chì wa ti máa ń lọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pọ̀ mo ti wá wò pé níjọ́ yẹn o tí mo bá débẹ̀ wọ́n sọ pé ẹni tí ó gba Jésù wọn sọ pé ẹni tí ó gba Jésù èmi ọ̀ bọ̀ ọ́ tà pé mo dé ẹ̀mí mọ́lán ló ń tì mí kì í ṣe pé anybody ń bá mi sọ anything and that was how I gave my life to Christ that Sunday tí wọ́n ṣe wọ́n tẹ̀ ti fẹ́ parí ìwàásù ẹni tó wàásù ti fẹ́ parí mo tẹ̀lé kó ti ń gbàdúrà lọ bó ṣe ń gbàdúrà lọ pé gbàdúrà fáwọn èèyàn kan parí nǹkan kan mẹ́rin èmi mo ti rìn dé ètò sí iwájú ọ̀tà mo pẹ́ nìyẹn wá lajú báwo pé a ah, ẹni yìí ṣe ọ̀sà kì í ṣe kan ah do we have anybody wants to give his life to Christ mo kí a mo ti pa kuru mo bá tọ ìmí rèé ẹlẹ́ṣẹ̀ kan ni mo ṣe kúnlẹ̀ jọ ẹni and that works bọ́lọ́ ń ṣe gbà mí là. iṣẹ́ méjì lẹ́ máa sáré bá mi ṣe ká tó lọ sí chapter tó kàn alákọ̀ọ́kọ́ ẹ bá mi bá àwọn èèyàn tí wọ́n sì rìnrìn àjò ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ níṣẹ́jú kékeré ẹlẹ́nkejì kẹ́yìn náà wá gbàdúrà fún gbogbo àwọn ọkàn tó ń gbọ́ wa tí wọ́n tí ì ní Kristi pé kí ẹ̀mí mọ́tò àrẹ́sì yín pé ní àti sìn mọ́júmọ́ kó parí iṣẹ́ láyé wọn ẹ kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ níṣẹ́jú kékeré sà. wá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rí ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ ṣẹ́rí téèyàn bá sì ń dẹ́ṣẹ̀ tèṣù ni jésù sọ bẹ́ẹ̀ ó ní ẹrú sì ni ẹni yẹn ó ní ẹrú kì í dẹ́ gbélé pẹ́ títí ṣùgbọ́n ọmọ ní gbélé kànrin kése téèyàn bá wá fẹ́ jẹ́ pé kí òun náà kó tó fẹ́ bọ́ bó ṣe ń gbọ́rọ̀ yìí ẹ rí i pé gbogbo táyìn tẹ́mi ń sọ yìí ojú mi di nǹkan kan dí mi lójú ìbòjú wà ń bẹ̀ mi ò ríran rárá but mo dẹ̀ rò pé best ni mò ń ṣe so ìwọ náà bó ṣe ń gbọ́rọ̀ yìí báyìí ìbòjú wà lójú ẹ tó o bá ti ní Jésù torí pé kò sí àkókò púpọ̀ ni ìgbà tẹ́mi ò tí ìgbà jésù yẹn gbogbo àwọn kan tí mo ṣe mo sọ pé mo bẹ̀rẹ̀ sí ní rí àwọn oògùn mo ń rí igbá àwọn igbá oríṣiríṣi tí wọ́n ti ṣe ọṣẹ sí ìkòkò mo rántí fíìmù kan tí mo ṣe ikú mogun níyì wọ́n sọ pé tá a bá tan láńtà èrò ò ní wá nǹkan mẹ́rin gbogbo àwọn ìkòkò lójú mẹ́rìndínlógún nǹkan láńtà àtùkàn lójú mẹ́rin gbogbo ẹ̀ so ìwọ náà o sì ní àwọn nǹkan kan tí wọ́n náà ọlọ́run ò tó àmì nǹkan ò torí bẹ́ẹ̀ kò yí padà ṣùgbọ́n ìwọ náà ń gbọ́ mi báyìí òwọ náà ń lọ òun ṣoògùn ìṣẹ́ ni o ìṣẹ́ ni bẹ́ẹ̀lì sọ pé ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún sórí tó bá dẹ̀ sì jọ pé o ní ọlọ́run mìíràn bóyá wọn náà sì ní ẹyẹlé tó ń pa kó tó jáde inú ilé psalm sixteen verse four sọ wípé ìbànújẹ́ àwọn tó ń tọ ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ ìbànújẹ́ ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó yẹ kó èèyàn fi ṣoríire bó ṣe ń gbọ́rọ̀ ọlọ́run báyìí ọlọ́run ń pè ọ́ pé kíwọ náà wá yí padà bí o bá yí padà tó bá gba jésù olúwa tó lùgbàlà rẹ gbogbo ẹ̀mí a fi àkókò ẹni ṣòfò òun ni ẹ̀mí tí kò jẹ́ kéèyàn ní jésù ṣe rí bó mo tiẹ̀ rí ìgbà tẹ́mi gba jésù mo wá rí i pé àṣé oore ńlá ni wọ́n máa ń ṣe fún ẹni tí wọ́n bá ní kó gba jésù ẹni tó dẹ̀ ní kó wá gbà yẹn ó ń ṣoore fún ọ ni torí pé tí èèyàn ò bá tí èèyàn ò bá tí ì ní jésù ojú ẹ̀ dúdú hmm. ṣùgbọ́n téèyàn bá ti ní jésù tán ìbòjú á ká kúrò àwọn ìbòjú yẹn bó ṣe ká kúrò lójú tèmi ó sì lè ká kúrò lójú tiẹ̀ náà hmm. ẹ bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí wa tó bá dẹ̀ wá sọ́dọ̀ jésù ṣé rí ibẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ wà gbọ́ mi dáadáa ọ̀rẹ́ nìkan tó lówó ó wá ń lépa ẹ̀ o ò nílò láti lépa ẹ̀ tó bá ti wà nù jésù bọ́lọ́mọba kò sí tẹ́ ẹ bá ti wà nù jésù first thing ni pé o kọ́kọ́ gba jésù náà ìfọ̀kànbalẹ̀ ti dé bá ọ sórí jésù yẹn tó bá ti wá sọ́dọ̀ rẹ̀ ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi jésù sọ bẹ́ẹ̀ ni matthew eleven verse twenty eight ó ní gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a di ẹrù wọlé lórí iṣẹ́ tá à ń sọ yìí kì í ṣe wípé ò lè ṣiṣẹ́ òun ṣiṣẹ́ ní tara but ẹrù sì wà lórí ẹ olówó lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n ọkàn ò balẹ̀ bó o bá lo oògùn o tí ì lè sùn bó o bá tí tí ì bá tí ì ṣe pé òfin nǹkan para o tí ì lè jáde ẹ nítorí ẹrù wo tá a dìlé olórí ni oṣùgbọ́n wọ́n sọ pé ẹ wá sọ́dọ̀ mi gbọ́ ẹ̀ tí ń ṣiṣẹ́ tá a di ẹrù wo lé lórí ó ní èmi ó sì fi ìsinmi fún ọkàn yín ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ẹni tí àjàgà ẹ rọrùn tí ẹrù ẹ fúyẹ́ yìí òun náà ni ó gba èmi là torí ńgbà tèmi wà èmi ń mu tí mò ń ṣàgbèrè mo ṣàgbèrè ibi tí mo ní sátífíkẹ́ẹ̀tì so mo ìwọ náà dẹ̀ lé mo ànírú ipò bẹ́yẹn báyìí ṣùgbọ́n èmi ò mọ̀ pé ọlọ́run ní nǹkan ńlá fún mi èṣù wá fi àwọn nǹkan fẹ̀rífẹ̀rí ayé yìí ó wá fi bo nǹkan ńlá yẹn lójú nǹkan ńlá yẹn tí mo ń sọ kì í ṣe ilé ńlá dandan pé ilé ńlá tàbí mọ́tò ńlá tàbí nǹkan ṣùgbọ́n wípé ènìyàn tiẹ̀ tún lè dìde láti pé kó náà tún máa ṣiṣẹ́ ìránṣẹ́ fún ẹlòmíràn nǹkan ńlá ni pé èèyàn tiẹ̀ lé ní ìdánilójú ìjọba ọlọ́run nǹkan ńlá ni tí wọn náà bá ń gbọ́ mi báyìí nǹkan ńlá wà tọ́lọ́run ní fún ọ ṣùgbọ́n ẹrù tó wá ń gbé káàkiri yẹn gbé e wá sọ́dọ̀ Jésù yóò bẹ̀ gbé kúrò yóò gbà kúrò lórí ẹ ọ̀rọ̀ rẹ ó dẹ̀ dayọ̀ ìwọ náà dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ wàá rí i pé gbogbo àwọn nǹkan tó ń dẹ̀ láàmú tó ń fẹ́ tí ò fẹ́ lọ́kànbalẹ̀ ọlọ́run akàndẹ̀ yanjú ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gòsì báyìí mi náà ṣe lórúkọ jésù yóò dẹ̀ dára fún ọ. àmín ní ìṣẹ́jú kékeré ẹ wá rán ẹ̀mí mọ́ níṣẹ́ pé gbogbo àwọn ọkàn tó ń gbọ́ wa tí wọ́n nílò jésù pé kó bẹ̀rẹ̀ iṣẹ́ bó ṣe ṣe àṣepé lórí yín pé kí ẹ̀mí mọ́ kó lọ ṣiṣẹ́ láyé àwọn náà. Hmm ní orúkọ jésù. àmín. mo sọ bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà gbogbo ọkàn tó gbọ́ wa báyìí sóhun náà dẹ̀ wò wípé tí ọlọ́run bá lè yí ẹni padà àwọn tó ń gbọ́ mi nílé wọ́n mọ irú èèyàn tí mo jẹ́ mi ò jẹ́ àpààyàn mi ò jẹ́ nǹkan ṣùgbọ́n tó bá pé èèyàn ń jayé mo jayé dé ibi tí èèyàn lè jayé dé tí wọ́n bá sọ pé èèyàn gbogbo nǹkan tí èèyàn lè sọ pé èèyàn ń ṣe nínú ara ni mò ń ṣe ṣùgbọ́n ọjọ́ kan jésù bá mi pàdé jésù tó bá mi pàdé yìí lórúkọ jésù kó wọnú ayé tí náà àmín bó ṣe bá sọ́ọ̀lù pàdé ní ẹsẹ̀ ògbèjì tó sọ di pọ́ọ̀lù padà tó yí ìgbé ayé ẹ̀ padà lórúkọ jésù kristi tí náà kó bá yìí náà pàdé àmín gbogbo agbára tó dì yín mú tó dì yín mú akọ́ gbogbo àwọn mẹ́sítẹ̀lá jùmọ̀ gbé kó ní ìgbèkùn ó láwọn tó dì wọ́n mú dì wọ́n mú ṣinṣin ó ní wọn ò sì lè lọ bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ó ní ṣùgbọ́n báyìí ni olúwa wí olùràpadà wọn ń bẹ láàyè olùràpadà wa tó wà láàyè yẹn lórúkọ jésù kó ṣiṣẹ́ nu ayé ẹ kó gbà wọ́n náà là ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ògo ni fọlọ́run lókè ọ̀run jésù olúwa wa. àmín àmín ó tó fíìmù mélòó tẹ yà pẹ̀lú àwọn ọmọ zion. ah afẹ́ tó. To gba bí close to be twenty something. Be twenty something films but ẹni mẹ́rin péré bẹ́ẹ̀ni ni ẹ gba owó ẹ kó tó di pé ọlọ́run kẹ́ ẹ má gba owó nígbà tí ẹ wá di àtúnbí àti ìgbà tẹ́ ẹ̀ dàtún bí ṣe mọ̀ pé lára nǹkan tó yẹ kó máa mú wọlé náà lẹ́tún ni ọlọ́run ní kẹ́ ẹ má gba owó nígbà tẹ́ kọ̀ǹpìà ayé méjèèjì ìgbà méjèèjì níṣẹ́jú kan sí méjì kí lè sọ nípa méjèèjì torí mo rí pé ẹ mẹ́nu lọ́bẹ̀ mo wá rí pé ṣe pàtàkì. Hmm, ṣé rí kíní kan kọ́kọ́ ṣe pàtàkì láyé òun ni ìfọ̀kànbalẹ̀ kò dẹ̀ sẹ́ni tó lè fúnyàn ní fọ̀kànbalẹ̀ jésù nìkan ni ẹ rí i pé àwọn ẹlòmíín wa wọn ní billions lákàntì síbẹ̀ wọ́n sì tún sáré bí ẹni tí ò ní nǹkan kan nítorí pé kí ni ọkàn wọn ò balẹ̀ ṣe rí ohun àkọ́kọ́ kọ́kọ́ ní ìfọ̀kànbalẹ̀ ọkàn mi balẹ̀ torí kí n má tàn yín jẹ gbogbo àwọn tó ti máa ń jẹ́ wàhálà tàbí ipá fún mi ó di rọrùn hmm. irú fíìmù tí mo ń sọ yẹn mo ṣe fíìmù kan ikú mógun níyì then kí n tó wá ṣe fíìmù ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ yẹn happens to be my last secular film kó tó di wípé mo gba Jésù ẹ pé mo ní àwọn wàhálà tó pọ̀ gan lórí àwọn tí secular films tí mo ṣe bọ̀dì kété tí mo gba Jésù kútẹ̀ tó di pé ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé wà lọ́ọ́ máa ṣiṣẹ́ ìrànṣẹ́ fíìmù ọmọ ọlọ́mọ yẹn tí mo fi gba jésù báyìí mi ò ní kámẹ́rà tèmi tẹ́lẹ̀ máa rẹ́ǹtì kámẹ́rà ni mi ò ní mọ́tò mi ò ní anything ní gbogbo time tá à ń sọ yìí a máa tábà lọ location a máa kó ẹrù a máa lọ rẹ́ǹtì kámẹ́rà rẹ́ǹtì gbá ni from there ọlọ́run ṣe gbogbo ẹ̀ so ó bìí pé ọlọ́run yẹn ní best lọ́dọ̀ so ọkàn balẹ̀ then tọ́lọ́run bá dẹ̀ ṣe fún yàn kì í kò sí ìpayà kankan tó máa ń dé báyàn bẹ́ẹ̀ bá kanlẹ̀kùn lé mi lónìí nísìn inú kọjá pé fẹ́ gbàdúrà tàbí kọ́ wá fún mi ní nǹkan ni <laughs> so ìfọkànbalẹ̀ yẹn wà kò sí ẹ̀rù so ìyàtọ̀ wà ń bẹ dáadáa ìyàtọ̀ wà ń bẹ dáadáa. fresh one zero five point nine fm àlejò mi ní ajínrere káòdì oyèbọ̀dé k technical ojú olúwa kó tó di pé màá fa ogun ẹ̀ lé bàbá pf wá lọ́wọ́ ẹ jẹ́ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà mú bọ̀. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn là wà. yíyá ayé mi padà olúwa o àmì lórúkọ jésù forty days and forty nights annual interdenominational revival tọdún yìí ti kò pẹ̀lú àkórí ẹ̀ ìyípadà rere transformation alẹ́ friday first july sí tuesday night. august ọdún twenty twenty two yìí gangan ni ó fi wáyé o ìpele àárọ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ìjọ the light of christ church aka church ńlá odò ọ̀nà eléwé oríta challenge ìbàdàn nìyẹn ó ti máa wáyé o ìpele àṣálẹ́ máa bẹ̀rẹ̀ ní aago mọ́kànlá alẹ́ títí di aago méjì òru ìjọ sacred sea and church òkè ìṣẹ́gun eunice ẹgbẹ́dayọ̀ dcc òkè àpọ́n garden ìbàdàn pásítọ̀ ṣeun oyewusi oníwàásù àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè míì tó fi máa wọ olórí ẹ̀mí olókìkí lọ́lọ́run á lò reverend dr mrs a.o. oyekami jp àti most senior apostle j akimode ní ó máa gba gbogbo èèyàn lálejò fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three three two six eight eight four six àyípadà sí rere tí aráyé fi máa bá èmi àti ẹgbẹ́ gbà ọpẹ́ ó máa ṣẹlẹ̀ lórúkọ jésù. ìyá Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè mí nípa ti programu forty days. ìrágbìjì la ti máa ń ṣe ṣùgbọ́n ti ọdún yìí yàtọ̀ òun náà lẹ ti gbọ́ nínú ìkéde yẹn Light of Christ Church ní odò ọ̀nà eléwé ní New Garage ń bí láti máa ṣe ti àárọ̀ fún forty days ni o láti July one títí di August nine aago mẹ́sàn-án sí aago méjìlá láàárọ̀ lójoojúmọ́ ìṣòro ní Total Garden ní Sacred Christian's Church lọ́dọ̀ màmá Ẹgbẹ́dayọ̀ lókè àpọ́n lẹ́yìn KS ìpàdé àdúrà ni o interdenominational prayer meeting dádì mo mọ̀ pé àwọn iṣẹ́ tẹ ti ṣe ó pọ̀ ó pọ̀ rẹpẹtẹ ó pọ̀ rẹpẹtẹ báwo làwọn èèyàn ṣe lè rí àwọn fíìmù yín wò àwọn fíìmù tẹ ti ṣe. wá tí a bá lọ sórí YouTube uh, tó bá lọ sí tó bá lọ sórí YouTube ẹ tẹ ORTV ORTV ojú olúwa rédíò tẹlifíṣàn tó bá ti tó bá ti wà ń bẹ ORTV Nàìjíríà tó bá ti tẹ tó bá ti rí kan náà fíìmù wa bá ti click lórí ẹ̀ tó dẹ̀ subscribe sí a máa fún wọn ní àwọn gbogbo àwọn other films wa. wọ́n á rí gbogbo àwọn films níbẹ̀ ṣé tá a bá tún pè yín torí gbogbo bí ta tiẹ̀ fẹ́ lọ ó jìn <laughs> ṣé tá a bá tún pè yín ṣé a tún lè rori ọ̀fẹ́ lẹ́ǹkan sí. Eh, eh, torí ìgbàlà eh, jésù bẹ́lẹ́sẹ̀ jẹun gbẹ̀yìn <laughs> sí wàá tẹlẹ́sẹ̀ kí ló wá dé táyé wàá pé wàá tá a là á lè wá. torí gbogbo fóònù kan ń dún àwọn èèyàn fẹ́ bá yín sọ̀rọ̀ ìtọ́lọ́run àwa ṣe náà nìyẹn nọ́mbà wo ló lè pè yín sí ọ̀pọ̀lọpọ̀ lè fẹ́ kẹ́ gbàdúrà pẹ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ lè ní ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ mo mọ̀ pé àyàn afẹ́ bá yín sọ̀rọ̀ nọ́mbà wo ló lè pè yín sí sà. o oh eight o. Oh o oh eight o. three four. three four two eight. two eight. seven two. seven two. nine eight. nine eight lẹ́ǹkan sísà. o oh eight o. Oh o oh eight o. three four. three four. two eight. two eight. seven two. seven two. nine eight. nine eight ẹ̀yin yan wa nílé ẹ jẹ́ ń fa ogun ẹ̀ lé bàbá pf wa lọ́wọ́ bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ ọlọ́run wọ́n dẹ̀ fẹ́ súre fún wa ṣùgbọ́n ẹ má gbàgbé o iṣẹ́ àpọ́stélì orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn tá a fi fúnni lábẹ́ ọ̀run tá a fi lè gbà wá jésù ń dúró ó ń pè ọ́ ó dẹ̀ fẹ́ gbà wọ́n náà lágbà tán olúwa máa ràn wá lọ́wọ́ nọ́mbà tèmi zero zero three three two six eight eight four six zero eight zero thirty three twenty six eighty eight forty six God bless you. mama miracle center níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ christ survivor miracle center ibẹ̀ ni àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọdé ti gbọ́ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. bàbá ní orúkọ jésù. father in the name of jesus. mo tọ gbogbo ọkàn alààyè wa lónìí. i come to every living soul today. láti bá wọn sọ̀rọ̀ ọlọ́run. to speak the word of God. bíbélì wípé the bible says. a ó mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ wá di òmìnira. we shall know the truth and the truth shall set us free. gbogbo ibikíbi tí ọ̀rọ̀ yìí bá gúnlẹ̀ sí ní lọ́wọ́lọ́wọ́. wherever this message shall land. kí òtítọ́ tó ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run tó ń jáde kó sọ gbogbo yín di òmìnira àti èmi náà. Let the truth and the word of God that is coming out now set all of you and I free today. Amen. Amen. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Kò yẹ kó jẹ́ àjèjì sí ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi lónìí wípé. It shouldn't be strange to you my listeners today that. Àwọn olùkọ́ èké àti wòlíì èké yóò máa pọ̀ sí i ju ti àtẹ̀yìnwá lọ. false teachers and false prophets will continue to increase than ever before. kí ló mú kí àwọn wòlíì èké àti àwọn olùkọ́ èké máa pọ̀ sí i gan why are the false prophets and false teachers increasing in number. Ìdí tí wọ́n fi pọ̀ sí. The reason why they increase. Wọ́n pọ̀ sí. They increase. Láti fi ìdí ìjọba ara wọn múlẹ̀ ní ayé. They are increasing to establish their own kingdom in the world. Wọ́n pọ̀ sí nítorí èrè àìṣòdodo. They are increasing because of the gains of unrighteousness. Wọ́n bẹ̀rẹ̀ sí ń pe ara wọn ní ohun tí wọn kò jẹ́. And they are giving them themselves names that they do not qualify to bear. kí ló fa èyí ganan. what is the cause of this. nítorí olúkúlùkù àwọn èèyàn wọn ò dúró lórí ìpè tí ọlọ́run fi pè wọ́n. because most people are not standing on the call with which God has called them. àwọn wòlíì wá pọ̀ ní onírúurú ọ̀nà. so much that there are many different kinds of prophets today. kí ló tó fa èyí gan. what is the main reason for all this. ọ̀nà wo ni àwọn èèyàn wọ̀nyí ń rìn gan. which are the ways these people are trading tí wọ́n fi pera wọn ní orúkọ tí ọlọ́run ò pè wọ́n. that make them to call themselves what God do not call them to be. ẹ já gbọ́ ohun tí pétérù sọ nípa wọn. let's listen to what Peter said about them. Pétérù kejì. Second Peter. Orí kejì ẹsẹ̀ kẹẹ̀dógún. Chapter two verse fifteen. Which have forsaken the right way and are gone astray following the way of Balaam, the son of Bosor, who loved the wages of unrighteousness. Nígbà téèyàn bá kọ ọ̀nà tí ó tọ́ sílẹ̀. When you depart from the right way. Ìgbà wo ni òní máa ṣe ohun tí kò tọ́? How will such a fellow not be doing wrong things? Ìgbà wo ni òní máa pe ara rẹ̀ ní orúkọ tí kò tọ́? Tí ó rò pé ó tọ́ lójú Ọlọ́run. How will such a fellow not arrogate what he doesn't qualify call himself? Àwọn wọ̀nyí náà ti wà ní ayé ọjọ́ òun náà bákan náà. These people have existed existed in those days as it is today. àwọn ẹlẹ́tàn wọ̀nyí. these deceivers. ojú ọ̀nà wo gan ni wọ́n rìn. which way are they treading or following? ojú ọ̀nà Balaam. they are following the ways of Balaam. Pétérù ní àwọn olùkọ́ búburú bẹ́ẹ̀ ń tẹ̀lé ọ̀nà Bálámù ọmọ Béórì. And Peter said these false teachers are following the way of Balaam the son of Bosor. Ìtàn Bálámù wà nínú ìwé Númérì chapter Twenty-two to chapter twenty-four. The story of Balaam can be found in the book of Numbers from chapter twenty-two to chapter 24. Bálákì ọba Moab ránṣẹ́ pé Bálámù wí pé. Balak the king of Moab called on King Balaam saying. Oníjọ̀wọ́ wá bá òun fi àwọn ọmọ Ísírẹ́lì rèé. He said please come and curse the children of Israel for me. Áńgẹ́lì Olúwa sọ fún Bálákì pé. And the angel of God told Balak. Kò gbọ́dọ̀ lọ. Thou shalt not go. Torí èrè ìjẹkújẹ ogun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó lọ. Because of dubious gains, he rode on his ass and went. bí ó ti ń lọ lọ́nà kẹ́tẹ́kẹ́tẹ́ dúró gbọ́n in lójijì. as he was going on his way the ass waited suddenly. ó ṣe títí kẹ́tẹ́kẹ́tẹ́ kò move an inch. he made all attempts to make the ass to continue in the journey but the ass stopped on its way without moving. lẹ́sẹ̀ kan náà. and immediately. kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù sọ̀rọ̀ bí èdè. the ass of Balaam spoke like human being. àṣé áńgẹ́lì olúwa ni kẹ́tẹ́kẹ́tẹ́ rí tí ó fi dúró. not knowing that it was the angel of the Lord that that ass saw that made the ass to stop. lẹ́yìn náà ni a la Báláámù náà lójú. and Balaam eyes was spiritually opened. ó wá rí kẹ́tẹ́kẹ́tẹ́ náà. and he saw the ass. áńgẹ́lì yẹn wá kìlọ̀ fún pé ohunkóhun tí olúwa bá fi sí i lẹ́nu nìkan ni kí ó wí lọ́hùn o. And the angel warned him that whatsoever the Lord put in your mouth, that is what you are going to declare when you get there. Nítorí náà nígbàkúgbà tí o bá fẹ́ fi àwọn ọmọ Ísírẹ́lì ré ṣe ló máa ń súre fún wọn. And that is why anytime Balak wants to curse the Israelites, he normally bless them. Kí ni ìdí tí Bálámù fẹ́ lọ fi àwọn Ísírẹ́lì rè? What is the reason why Balaam wanted to curse the children of Israel? Ó fẹ́ fi wọ́n ré nítorí èrè àìṣòdodo. He wanted to curse the Israelites because of the gains of unrighteousness. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ di àwọn olùkọ́ni búburú àtàwọn wòlíì wọ̀nyí, wọ́n ń kọ́ni lẹ́kọ̀ọ́ búburú nítorí owó. And that is exactly exactly what is happening today of these false teachers and prophets. They are teaching false doctrine because of the money they want to gain. ṣé àwọn ènìyàn fẹ́ràn ẹ̀kọ́ tó bá fi ẹsẹ̀ wọn múlẹ̀ sínú ẹ̀ṣẹ̀ ju èyí tí ó bá bá ẹ̀ṣẹ̀ wọn wí. you know People love to hear sweet things that we please them than things that we rebuke them and rebuke sins in their life. torí náà ni àwọn olùkọ́ yìí ṣe kọ́ ọ̀nà tí ó tọ́ sílẹ̀ wọ́n sì ń tọ̀ ọ̀nà tí kò tọ́. and that is why these teachers and prophets have left the right way to tread on the wrong path. àwọn wọ̀nyí ṣìnà. these people have gone astray. ọlọ́run wá fi àwọn ẹlẹ́tàn tó ń tàn yàn jẹ kúrò ní ojú ọ̀nà Kristi fi wé God now compare the false prophets and teachers that are deceiving people unto Balaam. ohun tí ọlọ́run sì wáá fi àwọn wòlíì èké wọ̀nyí tó tún fi wé tó ń tan àwọn èèyàn jẹ wọ̀nyí ohun tó fi wọ́n wé òun náà ní kànga gbígbẹ. and the people that have been compared to these false teachers and false prophets is a dry well. kànga tí kò lómi nínú. dry wells that have no water in them. ọ̀rọ̀ ọlọ́run kò sí nínú wọn. which means there is no word of God in them. ẹ̀tàn tó wà nù wọn òun wọn fi kó àwọn ènìyàn láyà jẹ. the deception in them is what they use to arrest the interest of people. bàbá wò wọ́n ní òkèèrè. if you see them afar. wá ṣe bí ọmọ ọlọ́run tí ọ̀rọ̀ ọlọ́run gbé inú wọn ni wọ́n. they will act as if they are true children of God filled with the word of God. ṣùgbọ́n olórí òfò ni wọ́n. but they are empty barrel. ohun tí wọ́n ń pè ní ìmọ̀ bíbélì kò sí nínú ayé wọn ìmọ̀ ara tí wọ́n ni wọ́n ń gbé kalẹ̀. What they call the true teaching of the Bible is not in them, but they have established their own self-interest teachings ọgbọ́n orí ara wọn ni wọ́n gbé kalẹ̀ fún àwọn ìjọ bí ẹ̀kọ́ Kristi. And they are establishing their own carnal wisdom as Jesus' doctrine. Ìjọ tí àwọn olùkọ́ yìí bá ń ṣe olórí wọn kì í ní lárí. Every churches that this set of people are their leaders do not always prosper. Gbígbẹ ni wọ́n ń gbẹ ọ̀rọ̀ Ọlọ́run kò sí ní àárín wọn they always look dry because the word of God do not live within them. ayọ̀ ẹ̀mí mímọ́ kì í sábà sí níbẹ̀. and the joy of the Holy Spirit is normally not there with them. ìtànjẹ gba ipò títọ́ mọ́ wọn lọ́wọ́. because deception has taken the position of the true teaching from them. ṣùgbọ́n èyí tí mo sì fi yé eyín but I still explain to you ohun tí mo mọ̀ ni pé. what I know is this. téèyàn bá ń fi ìtọ́ kọ́ ilé èrè ni ó wo. anyone who makes use of the spit of the mouth to build a mansion it is mere deep that will make the house to collapse. tí o bá fẹ́ wọ ìjọba ọ̀run. if you want to enter the kingdom of. Jésù ké tantan wípé ẹ tètè máa wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ ohun tó bá sì kù á fi kún fún yín. The Bible is shouting earnestly that seek ye first the kingdom of God and his righteousness all other things shall be added unto you. ọlọ́run fẹ́ kí o di ọkùnrin nínú ìgbàgbọ́. God wants you to become matured in Christianity. tí ẹnikẹ́ni kò ní afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tì síwájú tì sẹ́yìn. so that no one will make use of false teaching to blow here and there. ẹ kọ àwọn ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí sílẹ̀. write down this Bible text. Éfésù orí kẹrin. Ephesians chapter four. ẹsẹ̀ kẹtàlá sí ìkẹrìnlá. from verse thirteen to fourteen. bákan náà èkíní timoteo orí ẹsẹ̀ kẹtàlá sí ìkẹrìnlá. also first timothy chapter two from verse thirteen to fourteen. lọ tààrà sí èkejì kọ́rìntì orí ẹsẹ̀ kẹta. go straight to second corinthians chapter eleven verse three. wá parí rẹ̀ sí ìwé òwe orí ẹsẹ̀ kẹwàá. and finally the book of proverbs chapter one verse ten. ẹ jẹ́ kí a gbàdúrà. let us pray. ǹjẹ́ mo gbàdúrà. I pray. lé orúkọ Jésù. in the name of Jesus. agbára tí ẹ ó fi dá Jésù ní fún ara yín tẹnikẹ́ni òfin nítàn yín jẹ. the power to be able to have this Jesus personally so that no one will deceive you. ẹ̀mí mímọ́ kí ó gbé e lé lọ́wọ́. holy spirit endow you with him in the name of jesus. ẹ̀mí mímọ́ kò fi fún yín. holy spirit grant it unto you. ọlọ́run kò fi fún yín. may the lord grant it unto you. ó ti rí bẹ́ẹ̀. it has been confirmed. nípa ìwòsàn rẹ. by your healing. nǹkan kékeré lélẹ́yìí this is little. gba ìwòsàn ní orúkọ Jésù. receive the healing in the name of Jesus. kí ìgbàgbọ́ rẹ kó mú ọ lára and let your faith heal you. gba ìgbàlà. receive salvation. kó mọ̀ ṣe padà sẹ́yìn mọ́. and never go back again. kó sì dára fún yín. and let it be well with you. Jésù Olúwa wa. in Jesus Christ my Lord. mo ṣetán láti fi àdúrà ràn ọ́ lọ́wọ́. I'm ready to assist you with prayer. ọ̀kan nínú àwọn àdúrà tó ṣe pàtàkì tí ẹ máa gbà. one salient prayer point that you have to offer. má jẹ́ n bọ́ sí ọwọ́ àwọn ẹlẹ́tàn ayé olúwa. Lord, may I not fall victims of the deceivers of the world, O Lord. èkejì tó dàbí rẹ̀. and the second prayer point like it. ó ní gbà mí lọ́wọ́ àwọn asòdì Kristi. Deliver me from the antichrist. Àti asòdì Ọlọ́run. And the anti-godly people. Má jẹ́ n bọ́ sí ọwọ́ wọn. May I not fall victim of them. Ní orúkọ Jésù ni kó bá fi gbàdúrà yìí and use the name of Jesus Christ to offer all these prayers. Mo gbàdúrà fún ilé iṣẹ́ Fresh FM. I pray for this station Fresh FM. Agbára àti ògo Ọlọ́run. The power and the glory of God. Ó rọ̀gbà yí ilé iṣẹ́ yìí ká ní orúkọ Jésù. May surround this station in the name of Jesus. Amen. Amen. Bèbí sí zero eight zero three three two three four two eight eight. Mo ṣetán láti gbàdúrà fún ọ tó bá pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti ajínrere pf ọwá kí ìbùkún ọlọ́run kí ó jẹ́ tìyín ní orúkọ jésù olúwa wa àmín àti àmín. The preacher of this message you're hearing is evangelist and prophet P.F. Owa. May the peace and blessing of the Lord be your portion in Jesus' name amen and amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpọ̀ àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí àgò méjì àárọ̀ ọjọ́ tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àrọ̀lẹ́ sí àgò méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún nǹkan tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí àgò kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú onípojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn rọ̀lẹ́ sáàgò méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá alẹ́ di òwúrọ̀ ọjọ́ darapọ̀ mọ́ wa nínú àwọn ọ̀sìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí kẹ́ ẹ pé bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two